máa wọlé pẹ̀lú ọ̀rọ̀ yìí ni pé tí bá sọ pé ká sọ pé òun ló hot òun ló ń gbóná lọ́wọ́ ẹ̀ ká má lò bẹ́ẹ̀ fún wọn. Hmm. a rí i pé ọ̀pọ̀lọpọ̀ àwọn olùmọ̀ọ́ká wa hmm. ọ̀pọ̀lọpọ̀ àwọn olùmọ̀ọ́ká wa tá a bá ti pàdé wọn ta bá ti fẹ́ pàdé báyọ̀ pé ah ọ sọ pé ah hello my sister báwo ni iṣẹ́ wa pa <laughs> ọ ẹ̀yà picture wọ́n kì í dáadáa tẹ wá rí ọdún adékọlá bóyá táìmù tẹtí ẹrí wọn yẹn àwọn kọ ọ ń rush láti lọ sí di mọ́tò wọn yẹn lọ bá wọn tó náà hmm. ah, ẹ má bínú àǹtí ẹjọ ah ọjọ́ adékọ́lá yẹn proud ó ní ìgbéraga gan hmm. ó ṣe kínní Fẹ́mi Adébáyọ̀ bàbá ó ti náìsì jù hmm. àmọ́ nígbà míì náà bóyá táìmù Fẹ́mi Adébáyọ̀ náà kán jù lẹ́lòmíì náà tún rí wọn tó lọ bá wọn pé ẹ ká sọ náà ẹ má bínú àǹtí ẹjọ ẹ má bínú mọ àbíkọ́ tẹ má dáhùn gan bóyá nǹkan tó wà lọ́kàn wọn pọ̀ tó fi wò pé òkè ọ lè má gbọ́ ohun tẹ ẹ sọ tó fi láà ah, Fẹ́mi Adébáyọ̀ ni ah bọ̀bọ̀ ni ò ní wà rárá kò ní wà tọ́lá tọ́ àdèmọ́sọ fún yín pé ọ̀rọ̀ ilé ayé yìí bí ìlú àgẹ̀rẹ̀ ni tó bá kọ wájú sẹ́nìkan ẹ̀yìn ló máa ń kọ sẹ́lòmíì hmm. bẹ́yìn ṣe ń wò pé Fẹ́mi Adébáyọ̀ proud ọdún kò proud làwọn kan máa wọ pé ah ọdún yẹn gangan shoulder pad apá ẹ̀ báyìí ninety nine ni <laughs> Fẹ́mi ni ó ṣe kí ni ló humble àmọ́ tí wàá rí i pé ọ̀pọ̀lọpọ̀ àwọn fans wa àwọn olólùfẹ́ àwọn àwọn àgbà òṣèré wa àwọn ìlú mọ̀ọ́ká wa yìí tẹ́ bá lọ sórí Instagram wọn lóòótọ́ àmàrà àwọn followers wọn wọ́n follow wọn wọ́n pọ̀ àwọn táwọn náà ń follow back náà wọ́n máa tún follow back àmọ́ àkùnmọ́lọ́mọ́ like pictures wọn ni. Mm. a ah, kì í lọ wo comment section wọn nǹkan tí àwọn èèyàn ń sọ nípa àwọn olùmọ̀ọ́ká táwọn olùmọ̀ọ́ká wa náà ọ̀pọ̀ wò kì í ṣàkíyèsí àwọn comment section láti ẹ̀ ti lọ máa kà lẹ́kọ̀ọ̀kan kọ́ máa wo ohun tí àwọn èèyàn ń gbádùn nípa àwọn tí wọ́n fẹ́ nǹkan tí wọ́n ń ṣe wọ́n máa ń ka wọ́n ka irọ́ lọ kí ni màá tó máa pè kí ni five thousand comments màá mm. kà èmi ni mo ní what if téèyàn kan bá sọ nǹkan tó yẹ kó sọ síbẹ̀ sọ pé wọn kì í ka yẹn bàbá ńlá rọ ni àmọ́ lọ́kùngbà tó bá kà gbogbo ẹ̀ ni wọ́n máa ń kà àmọ́ àdẹ̀mọ̀ pé yíyà gbogbo ẹ̀ ni wọ́n máa ń kà báyìí kílẹ̀tọ̀ ní ka kọ́mẹ̀ntì wọn hmm? no bimbo come to think of it. sọ pé ohun ọtí ẹmí ti ẹráyè kọ́mẹ́ntì jẹ́ kí ló post picture fún. má ti post picture kọ́kọ́ lè mọ ṣọ́ra tí ẹ lè kọ́. táwọn èèyàn bá sọ nǹkan tí ò dá ń pẹ́ báwo ló ti fẹ́ mọ̀. bọ́tà wà áfítà ṣo mọ̀ likes. likes pé ah, àwọn bíi one thousand kìíní kan ti like pictures àwọn olùmọ̀ọ́ká tèmi mọ̀ ọ́ tí mo mọ̀ tó yẹ pé òkè mo láǹfààní láti close mọ̀ ọ́ torí bí wọ́n ní five thousand comments hmm. ọ máa kà torí lára Comments yẹn náà lọ máa fi mọ nǹkan táwọn èèyàn ní lọ́kàn nípa àwọn bóyá àwọn tó tẹ̀ ti ṣẹ̀wọ̀n gan-an inú púpọ̀ tó bá ti tọ́ ti ẹ̀ mọ̀ rárá ibẹ̀ ló ti máa lọ́jọ́ ìbẹ̀ pé alágbájá ah, kìríkọ̀ kìríkọ̀ kìríkọ̀ kìríkọ̀ ìkan tí mo ti wá rí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí mo hmm. forúkọ bẹ nìyẹn láṣìírí ọ̀rọ̀ pé wọ́n rí mi wọn kí mi dáadáa ẹ wọ́n rí mi hmm. wọ́n kanra wọ́n rí mi wọ́n ṣe pé ẹni yìí ó nílùú mọ̀ọ́ká ni ó bu síbẹ̀ bíi ó lóun padà pé bó tẹ̀ ṣe ṣe sóhun pé ah, kí ló hmm. jẹ́ ìlú fún tó bá ṣe of course tó bá ṣe àwọn táwọn ń wòyìn náà tẹ́ fi dìlú mọ̀ọ́ká ta ló fẹ́ wòyìn ẹni yẹn gọ́tẹ̀ sọ pé tí ò bá sáwọn kò lè sí ìlúmọ̀ọ́ká cause ohun wọn lọ́ fi ohun wọn lọ́ ń yọ jáde lápò lọ́ fi ra gbogbo àwọn movies tẹ̀ ń ṣe síta àmọ́ ká tún wá wò náà lọ sọ́tún sótì fine ìwà táyé ìwà táyé ò bá ti kẹ́hìndé mu ó lè jẹ́ pé fine nígbà tó rí ìgbà tó rí Fathia Balógun ó lè wà in a very good mood hmm. nígbà yẹn ó dẹ kí kó dẹ lóhùn tó ló wà in a very ẹ má gbàgbé wípé àwọn ìlúmọ̀ọ́ká yìí náà èèyàn ni wọ́n wọ̀n fi ṣọlọ́hùn àwọn náà ní private life. bẹ́ẹ̀ ni gbogbo wọn ni of course eh, aside from pé wọn anybody gan ni kinní yẹn lè ṣe ẹni tí ò jẹ́ ìlú gan gbogbo ala máa ń ní good good and bad mood wa mo lè jáde sí tọ́jú pé inú mi dùn kúrò lè bóyá dáàdi mi kówó fún mi inú mi dẹ̀ ń dùn gbogbo ẹni tí n bá rí lọ́jọ́ yẹn tó bá kí n mú ṣe máa fẹ́ yẹn rè sí bọ́kọ̀ pé ìgbà tó yẹ kí mo á béèrè pé mọ́mí ẹjọ́ mọ́mí mo ní ìkọ̀ọ̀kan ní òkè kò tí ìyà jẹ́ kó dọ̀là tí mo dẹ̀ ní ìdẹ at that very moment tí mi rí hmm. ẹ bá sọ fún mi ṣé tó bá kí mi ta mo lè fi mú dẹ́ lóògùn ọ̀kí máa mọ̀ kọ́ èèyàn ní mí àmọ́ máa ní bad and good mood mi. mo pe níbi tó bá bọ́rọ̀ dé ní àyìnkẹ́ bẹ́ẹ̀ni wọn la fi máa ń sọ pé wọ́n sọ pé èèyàn ìlú mọ̀ọ́ká celebrity ni wọn ló ṣe máa sọ pé ní ọ̀pọ̀ ọgbà ìgbé ayé ẹlòmíì lọ máa ń gbé kò sí bó ṣe fẹ́ sọ pé inú àwọn bàjẹ́ tó àyìnkẹ́ ó mọ táwọn fún bá sọ pé àǹtí àyìnkẹ́ a máa ń gbà sí yín a ah. nífẹ̀ẹ́ yín gan-an ṣé wò pé ṣé ẹ̀rí yẹn. bímbọ ẹ káàsán máa. fún àpẹẹrẹ o ò ní fẹ́ wò pé torí pé bẹ́ẹ̀ ni bímbọ fún àpẹẹrẹ ok mo ṣe parí program tán ni èmi àtàntí mi ok kí sẹ àhágì sórí nǹkan kan lé so inú bí mi lọ́wọ́ hmm. ó ti yẹ mo bá àwọn olólùfẹ́ wa kọ́ wá pè mí wá sọ ẹ lo but ẹni yẹn gan ṣé at times ẹ bẹ́ẹ̀ yóò bá tún ṣe bẹ́ẹ̀ sọ̀rọ̀ máa ń determine ó mi ìgbà tí èèyàn ń ṣe wèrè náà ó kì í ó pè mí sí àtàyèké àwọn olólùfẹ́ yín látòrí tsunami ká kí n iṣẹ́ tẹ̀ṣe lé ní ó wà ah thank you ma bí mo tiẹ̀ tí mo tiẹ̀ tí bá wà ní very bad mood gan hmm. má ò pẹ́ nìyí abẹ́ni dẹ̀ ṣe bá mi sọ̀rọ̀ ó tutù pé kí n ṣe bákan sí àmọ́ take for instance ó wá pè mí ẹ̀ ló ẹ̀lẹ̀ ẹlẹ alpha báwo ni níbo ló wà bẹ́ẹ̀ ni pé bóyá èmi àtẹ àtijọ́ sọ̀rọ̀ rí tẹ́lẹ̀ no no no gbà tẹ́yọ̀ ṣe jọ̀bọ́ ló ṣe expect kí n down wà cut call ni ma cut call right Okay. ok irú nǹkan tí irú call tí mo receive nígbà tó jẹ́ pé mò ń bínú lọ́wọ́ nìyẹn ẹlẹ hmm. ẹlẹ báwo ni níbo ló wà ọmọ òun inúkọ̀ àwọn òtẹ̀lẹ̀ ẹ wẹ́ láti mi bá sáyé gẹ́gẹ́ ẹ ike you don't talk to your fans like that you don't ṣe kíríkọ like that ẹ kíríkọ mo ní àtìtóyọ̀sì ah, mo ní àtìtóyọ̀sì ah, mi ò kí ń ṣe wèrè hmm. tó bá yẹ pé ohun tẹ́ni yìí gbé wa tó bá kù fún ẹ̀mí ò sí in a very good mood máa sọ̀rọ̀ dáadáa mọ́ nígbà tó pè tó ń sọ ẹ̀lẹ̀ báwo ni alpha ń bó láti máa ríra. òun ni mo sọ pé irúgbó bó ṣe bẹ̀rẹ̀ lọ́nà mo ní next time bó ṣe pé ẹ̀lẹ̀ báwo yẹn ọkọ̀ pọ̀ tirẹ̀ ni tí ó pẹ́ òun lára àwọn challenges tí àwọn ìlú mọ̀ọ́ká wa tí wọ́n máa ń face torí pé àwọn èèyàn fẹ́ mọ̀ pé ò sí good mood àbó sì ń bá jù wọ́n ní pé bó ṣe ń pàdé ẹ̀ báyìí inú wọn ti dùn láti rí ẹ sọ ti expect báwọn ṣe ń fi ẹsẹ rí tọyọ yẹn kí ìwọ náà kò ṣe kí ni kò kí àwọn náà ti dùnú tayọ tó bá wọ pé ókè o ìwọ tó pọ̀ mọ̀ pé ìwọ nínú ń bí ẹni tó wá pé ẹlẹ̀ báwo ni abọ́rọ̀ sọ̀rọ̀ yẹn wàá fọ́ọ̀kọ̀ tiẹ̀ ni pé adámúbẹ̀ tinú ń bíyàn yẹn kéèyàn wá tiẹ̀ gbé kọ́ rárá má àwọn olólùfẹ́ wa náà ọ̀rọ̀ ẹ bá wa náà wí lọ́pọ̀ gbàmí akọ́wọ́ pé àwọn celebrities yẹn kò lè sọ̀rọ̀ bó ṣe wù wá àwọn ọ̀pọ̀ ni wọn dáàdì ni wọn àwọn grandpa wà ń bẹ àwọn àǹtí wà ń bẹ àwọn àbúrò wà ń bẹ akọ́wọ́ pé a kò lè bá wọn sọ̀rọ̀ bó ṣe wù wá á tàtà tiẹ̀ ni ṣìbáyìn kẹyìn tó ṣe bí bíbọ ètò ṣe program mi tó máa pè lọ́wọ́ kan sí oh ẹ lóòótọ́ ẹ̀yin ni ẹ̀yin fans wa tẹ́ ń wo ètò Miliki Express tẹ́ ń jẹ́ kí inú wa máa dùn káyọ̀ wa máa kún tẹ́ ń subscribe láti máa wo tẹlifíṣàn Orísun hmm. àmọ́ ẹ ká máa gbìyànjú láti máa sọ̀rọ̀ wúrí fáwọn ìlú mọ̀ká àti pé báwo pé kí wọ́n ṣe ohun tí ò dáa tó kù díẹ̀ káàtó ó ní bá a ṣe lè gbọ́rọ̀ ìkàlẹ̀ hmm. bá a ṣe lè sọ orí bíi àbúrò Linda Ìkejì láìpẹ́ tó post nípa ọmọ ẹ̀ mọ̀ ó tó ti bímọ gbogbo bọ́mọ ẹ̀ ṣe ń gòrà náà tó wá ń ṣe exercise ó fẹ́ràn kó máa jó mm-hmm. ní comment section ni àwọn tó máa àwọn tó máa ń bu pé kí ni èwo ni dúró dáradára you married woman ọ̀dẹ̀ tí wọ́n yí dẹ̀ ṣoṣo lọ́kàn lé pẹ̀lú èsì tó tutù láfi dá wọn lóhùn pé ẹ ṣé o mo lọ́kàn lé ọkọ mi ò complain a tún sọ with respect pé thank you ọkọ mi ò dẹ̀ wá bínú dúró dàgọ́ torí jó yìí gan-an ló ṣe nífẹ̀ẹ́ mi àmọ́ ẹlòmíì náà tún wá bọ́ sí mi pé bó ṣe máa kọ́ bí ó ti sẹ́ẹ̀dì ẹ̀ sí lady wa go ó ní láti gbowó nǹkan kọ́mẹ̀ntì wọn ó wá fi kọ ọ̀rọ̀ fún ara rẹ̀ ó kọ̀ kírètì ọ̀rọ̀ pé kọ́jọ́ torí ọlọ́run Eh, àbí bá ní sọ pé afẹ́dísẹ́bù comment. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. àní mọ̀ nǹkan tó wà nínú àwọn olólùfẹ́ wa mọ́ káwọn olólùfẹ́ náà ká gbìyànjú láti máa mọ bí ẹ a ṣe máa máa bá àwọn àwọn ìlúmọ̀ọ́ká sọ̀rọ̀ lọ́nà tó tọ́. nǹkan tá à ń sọ yìí ó mú mi hmm. rántí nǹkan tó ṣẹlẹ̀ lórí IG láìpẹ́ yìí hmm. Bísọ́lá ti Big Brother Africa Big Brother Nigeria rather ó post picture hmm. kò make up ọmọ ọlọ́mọ tọ́lọ́ ń dá jẹ́jẹ́ jẹ́jẹ́ tó yẹ pé ọlọ́run tó wò wá ṣùṣù tó dá wa láwòrán ara rẹ̀ hmm. káwọn kan wá máa wò kọ́ máa sọ pé èèyàn ugly hmm. it's not good ṣé oya times ẹ̀ báwọn fans ṣe máa ń sọ̀rọ̀ táwọn àwọn àwọn àwọn lùmọ̀ọ́ká kò kí ń da tó tó bá rí bí bísọ́lá náà ṣe bísọ́lá ní à ah, thank you ọlọ́run ló dáhùn bẹ́ẹ̀ bọ́ inú ẹ̀jẹ̀ kàwé ṣùṣù kẹ́ máa wò pé òkè kò sẹ́ni tó fẹ́ mú yín kò sẹ́ni tó lè sọ̀rọ̀ sí ẹ̀kọ́ lọ ẹ̀kọ́ àwọn èèyàn wọn kò drop comment just anyhow síbẹ̀ ẹ máa búyàn àti nǹkan tó yẹ kẹ́ àti nǹkan tó yẹ kó sọ òun ló máa sọ àmọ́ tá tún wà rò lọ síwájú ká tún rò lọ sẹ́yìn náà gbogbo nǹkan at least tó bá tẹ̀ sọ bíi ten comments hmm. lágbájá ṣe gbá lágbájá ṣàwo nǹkan tí èèyàn méjì mẹ́ta mẹ́rin márùn-ún hmm. mẹ́fà méje mẹ́jọ mẹ́wàá tó ti ń sọ ìkànnú ẹ̀ a fẹ́ jó tọ́ ẹ máa tún sọ pé àwọn olùmọ̀ọ́ká kò mọ̀ kọ́ máa sọ pé àyìnkẹ́ ti ń gbéraga ó ti sọ pé àwa. <laughs> ìlú mọ̀ọ́ká ni wá. ìlú yáyà kẹ́ má máa fi pé òkè ẹ àwọn àlùmọ̀ọ́ká náà ẹ jẹ́ káwa náà kára máa ṣe jẹ jẹ jẹ kára máa ṣe déédéé cause nínú nǹkan mẹ́rin mẹ́ta mẹ́fà tí àwọn èèyàn bá sọ nǹkan ẹyọ kan náà ah a tiẹ̀ sì jẹ́ òótọ́ ń bẹ̀ tẹ bá jẹ́ tó máa ń kanra bẹ́ẹ̀ ni tẹ́yìn náà bá jẹ́ tó máa ń kanra ẹ má máa fi tàdó yẹ kẹ́ mọ̀ pé ah iṣẹ́ tọ́lọ́ ń gbélé yín lọ́wọ́ ẹ máa máa rẹ́rìn ni ẹ máa rẹ́rìn tẹ́ máa fi kú ni. <laughs>